mo fi dà àlápù mo blò Ètò ń gbá oó, ń dáná oó, wọ́n gbà ìjẹ́ oó, ń tó ra ṣẹ́kẹ́. Àjọ bí ọ̀wá sọ pé a, mo ti bẹ̀rẹ̀ mọ́ ẹ̀. Ṣé sí ìjọba tó ní oblò? Mo ní pé tó ń fọ́ ọ̀fẹ́ ọ̀fọ́kójú oblò yìí, ìdí mú yàn oblò náà. Ní àdámọ́ ni ó rọrùn. Ó lóun súnmọ́lẹ́tọ̀ ọ̀run lọ́kùnrin فهل تجيب رقبة تمسكها sórí ọrún tó lè lọ ìrà tó wà bọ́kùn lọ́rún ẹ̀ ọwọ́ àyàn títà láì ó yà lẹ́yìn lẹ́yìn ọrùn sí ìlọ́rùn mi ìrìnlẹ́yà pa pé olùsìlò ọrùn ó dẹ̀rí wọ́n ti rán sọ wípé sọ́ọ̀lọ̀ lè gbà sóòrùn lè gbà àwọn oṣù méjì léra padà tí wọ́n bá lọ́ta kóòsì gbọdọ̀ já ìkẹ́kẹ́ mẹ́ tí títí dè tí wọ́n fi gbé ó náà nàbí mọ́ wá rọ́nù tí mọ́ rọ́nù yìí ẹgbọ́n ló lè lé nínú ìtẹ́ ìṣẹ̀lẹ̀ sí lè gbóò ní ìṣẹ́ wá àti orí títí dè ní à ọgbọ́n yìí tó tẹ́lẹ̀ kò sì kí náà lè sì kí náà ọ̀ọ́bọ̀ títí aláìní ọ̀dọ̀ bí ó yẹn yẹn ní gbogbo màdílẹ̀ òṣìlẹ̀ tó tó lè ọkùnrin wa jókòó kò ní jókòó ó wá pẹ́ díẹ̀ làwọn kan bá gbé àpẹẹrẹ tábúrú wa wọ́n pè ní sára wọ́n tẹ̀lé àbí ìdìbò ara adúgbò nínú ọkùnrin ẹ̀ka yẹn dà àkọsílẹ̀ tí ìlòmí náà rè àbí mi gbé àpẹẹrẹ sàárẹ̀ àpẹẹrẹ sàárẹ̀ wá lọ rèé fásitìkọ́ òtítàn àkókò àìlẹ́bì sáà tó kókó sì mí lọ nínú ọfibọ́ àríbí ni wọ́n gbàgbé tó ọba lọ fún jẹ́ńbẹ̀ oògùn tó tọ̀ lọ ọlọ́run jùlọ àríbí ni wọ́n jẹ́ lẹ́yìn ọwọ́ pọ̀ ìpìlẹ̀ nìyẹn gbogbo ń bẹ̀rẹ̀ sọ́lọ̀tọ̀ rẹ̀ lọ́tọ̀ rọmọdún ní tí ó kúrú jẹ́ ìlú sí yóò pọ̀ ní ìsìnkìbá yóò pọ̀ fún lọ́rọ̀ ẹ̀rú bọ́gbà yọ̀bà káyọ̀ yóò bá wẹ̀ sí ìbára bọ́gbà yọ̀bà káyọ̀ yóò wà èèyàn sí sí nídòkó ẹ̀ka lápọ̀ yóò lẹ́yìn náà yóò wà jẹyọ ẹjọ́ kẹyìn yóò gbà padà lọ́tọ̀ yóò gbà nínú ọ̀rọ̀ ló bá padà lọ́tọ̀ yóò bá padà lọ́tọ̀ ṣùgbọ́n tí è bá pẹ̀lú ìmọ̀ wá àbúṣọ̀rọ̀ lọ́wọ́ ọba ó ní ọ̀kan ní nǹkan mẹ́ta àwọn pàtàkì àwọn àpá wa ní ayẹyẹká wo ẹ̀ tó bá lè dánwẹ́ wò tó bá jẹ́ tó jẹ́ pé ó lẹ́rú lọ́dọ̀ bí àwọn ọba bí àwọn gàgà wọ́n ní ẹmọ́ bẹ̀rẹ̀ fún láti jẹ ẹgbẹ̀rún láti jẹ àwọn ẹ̀sí náà ẹ̀tọ́ bá lówó tó lè fi rẹrú ó lè máa rẹ̀ sí báńkọ́ ma ẹgbẹ̀rẹ̀ tó gbé ẹ̀ẹ́dùn wọ́n bàbà àwọn ni wọ́n gbà ìgbẹ̀rẹ̀ náà ní ìdíẹ̀ bá ní fi ṣètò náà òun káṣí ìtò lẹ́yìn kò lè bọ́kùn lọ́rọ̀ ẹ̀rú ọba ọ̀rẹ́ sí ti ṣùgbọ́n ń bá sọ wí tó kò sí lọ ẹ̀sẹ̀ jọba tí ó bá pè jọba bí ní social media ẹ̀ gbogbo rẹ̀ ilé tí ọ̀nà wọ̀ ilé tí ọ̀nà wọ̀ ìtajà tẹ̀ràn ló lè wọ̀ ọ̀bẹ̀ ìròyìn kẹ́kọ̀ọ́ yìí ẹ̀lẹ́ ìlú ẹ̀sìn ìgbẹ́kùn píọ̀ nítorí pé kí ẹ gbọ́ tó píọ̀ ní ìsìn ẹ̀yẹ́ tó gbọ́ ìgbọ̀ púpọ̀ ní pẹ̀lú ẹ̀ àwọn èèyàn wí báwọn èèyàn ò kí ẹ̀ ọbẹ̀ àwọn èèyàn tó ń fèsì social media yẹ kí a mọ̀ pé a kàn gbọ́ra wá kí báyìí ni àwọn akọ́lọ̀ pé ìjọba sọ wípé lọ́bàá sọ wípé ah, ṣe mọ̀ ní ọ̀rọ̀ ayé yóò àtàwọn èèyàn tó ṣe kẹ̀lẹ̀ àgbòbí kan àti ọmọbìnrin méjìlẹ̀ ní bẹ̀rẹ̀ wà láì kò mẹ́tò rẹ̀ àlóṣùmọ̀ akọ́ mẹ́jọ pé ákọ́ nínú ọmọ òbí rẹ̀ jẹ́ lọ́pàá Social media kí ló kọ́ rẹ̀ o? ilé tí ò fi lè lò ní ọwọ́ gbogbo ẹni tí bá máa ń wíyàn ọlọ́pàá ní bọ́ọ̀mù alẹ́nu ìdákùn ọlájọ kan sọ̀rọ̀ káfíńyàn fi ń wáyé ọlọ́pàá ní fún ajọ alẹ́nu tí wọ́n rí ìrìn sójú ọ̀nà àbí wò sí mérí parun tó bá jẹ́ kí wọ́n fi ń wówó ní ọlọ́pàá ní fi wó fún wa mẹ́tìrì owó lọ́nà tí wọ́n ti rí parun